السلام عليكم ورحمة الله وبركاته إلي نيتوي إتوى تيقبني إلا النبي سنة الرسول في ما ويلاتي أنو أستاذ سليمان إدريس أجمتي ما باركال الحمد لله الذي خلق الإنسان من سلالة من طين ثم جعله نطفة في قرار مكين وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا شريك له إلها جل عن المثيل والنظير وأشهد أن سيدنا محمد عبده ورسوله أما بعد إخوة الإيمان سلام الله عليكم ورحمته وبركاته نينو جوكو واتوني أما تاكيسي وسي واجب الآباء نحو تربية الأبناء ojúṣe بما nípa bíbímọ kò síyèméjì nípa wípé àwa ẹ̀dá a kì í fẹ́ kí a máa ń àlékún a máa ń fẹ́ rí àpèjúwe àbí àwòrán ara wa kódà ayọ̀ lọ́lọ́run bá fi ṣe ìdùnnú lọ́lọ́run bá sì pé bá bí ọkùnrin àbí abóbìnrin àbí abẹ́yọ̀kan àbí abí méjì papọ̀ ṣàkíyèsí bọ́lọ́n ṣe ẹ̀dá ọmọ ádámọ̀ ọmọ wa gangan lọ́kàn ẹ̀sìn ní máa kọ́ wa wípé tí ààyè bá pa wọ́n pọ̀ àbí nǹkan kan ká má ṣe àbòsí nípa wọn ṣùgbọ́n gbogbo bímọ bímọ lọmọ rẹ máa wà lọ́kàn ìjọmọ ẹlòmíì lọ bó ti kò nífẹ̀ẹ́ ọmọ ẹlòmíì náà tó tí ẹ wá rí àwọn ọmọ tá a bí yìí kódà kátó ẹ̀ tó bá wà sí jìnnà ó ti yíwọ́ fẹ́lòmíì kò sí èméjì ń bẹ́ẹ̀ ọmọ tí wọ́n bí tí wọ́n sọ pé a ewu ọmọ o a kú ayọ̀ o ayọ̀ ó kalẹ̀ o ayọ̀ ó kalẹ̀ mọ́ báyìí o torí ọ̀pọ̀lọpọ̀ èèyàn jìnnà sí ìlànà ànábì sallallahu ta'ala sálà nípa mo sọ nínú lẹ́kṣọ̀ àkọ́kọ́ tó kọ́kọ́ wáyé nínú ọjọ́ àkọ́kọ́ rọmọdọ́nù yìí nípa tí a ń sọ̀rọ̀ nípa ìpèpè sójú ọ̀nà ọlọ́run pé kò sí abala kan tí ṣẹ̀rẹ̀ Islam abilànà ànábì tó yọ kalẹ̀ gbogbo nǹkan náà tàà bá fẹ́ ṣe náà láàmà wòye sí báwo mo ti ṣe tèmi só bá tànábì mu só bá ọ̀kan nínú ẹ̀ náà ni ọmọ bíbí so ayọ̀ níbò míì kò kalẹ́ mọ́ báyìí kódà níbò míì ó ti jù ó ti jù torí ọmọ míì tá ń rò pé ayọ̀ yẹn ó kalẹ́ wọ́n ti pa òbí ẹ̀ náà ti gbọ́ pé wọ́n ti pa ibi tó ti lọ digunjalè ibi tó ti lọ gbéyàn tó ti lọ júyàn gbé mi tó ti lọ ṣe báyìí mi tó lọ ṣe báyìí òmí yìí sì ń bẹ tóbi ò lè tọ́ka sí mọ́ pé ọmọ tó ń bí ní 19 kìíní tó ń wí òní lọ́hùn kò sí tọ́ka sí mọ́ kódà tó bí nǹkan bá rí ó lójú ni òmí sì wà tóbi òun kan ẹ̀ mọ́ kò tí ẹ̀fẹ́ mọ́bi tó wà mọ́ àfọwọ́fà òbí ló pọ̀ ń bẹ o kọ́dàrá ń bẹ o àmọ́ ọlọ́run bá ò yọ ọ̀rọ̀ àfọwọ́fà kúrò nínú ṣẹ̀ríà wàláì ọlọ́run yọ so nínú ìgbésí ayé náà lọ́pọ̀lọpọ̀ náà tí wọ́n ń bímọ sí báyìí lọ́wọ́lọ́wọ́ báyìí bí yóò àsí yóò bá bá tàwọn kan àwọn tá ń gbọ́ra lónìí ẹ̀dàkùn ìjọ bá ti wà bẹ̀rẹ̀ láti orí ẹ̀ ti ń sọ̀rọ̀ bímọ bímọ lèmi náà o ẹ̀rù ń bè mí náà ló ti ẹkẹ́rù mọ́ ọbẹ̀ nìkọ̀ọ̀kan yín bóò ní òṣèlú jẹ́kọ́ ọmọ tá a bí nókòó àwọn àjọgbèrè àlùkìyà àmọ́ láàfin lọ́rọ̀ lọ torí ká tó ńgbàtà bá ti ń gbọ́kàn pa afẹ́ láya a ti ń ro tọmọ náà pọ̀ mọ́ torí ká lè bímọ láti ń sọ pa afẹ́ láya tá bá ti láya wọ́n sì fáìlì wa kan aya wọ́n sì tó obìnrin náà kan ọkọ ẹlòmíràn ní kọjá lẹ́fún tí ó fi bára ẹ̀nú yọ ọlọ́run torí kò sí perfection kò sẹ́nìkan tó yege tán tó pegede a máa sàánú rẹ̀ àánú ọlọ́run bá lépa bọ́ ànábì sallallahu ta'ala sallam oníkọ́rìbọ̀ àṣẹ́dìdò fàínàwó láyírùkẹ́lá ahadukum láyírùkẹ́lá al-jannata amala ó kama qala sallallahu ta'ala sallam kò sẹ́nì kan ní tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ní gbọ̀wà al-janna ẹ gbìyànjú kò sẹ́nì kan ní tó jẹ́ pé iṣẹ́ rẹ̀ ní gbọ̀wà al-janna wọ́n ní wàlà anta ya rasulallah sátìwọ̀ náà jùsẹ̀ ọlọ́run ní àwàlà àna náà ìlà ayẹ̀tàgàmádà ní ọlọ́bẹ̀ rahmati àti kọ́lọ́n pàkò kẹsì níbọ̀ ìrànábì fi rinlẹ̀ wípé ọmọ èèyàn ló náà ọlọ́ọ̀bá ní mọ́ kọ́ wọn mọ́ ṣe àti sí ẹmọ́ bẹ lọ́dọ̀ ọmọ èèyàn ibi tí wa ń bẹ níbi tí mo lọ gan wọ́n wà sí fáìlì débi aya ó sì fáìlì débi ọkọ lẹ́yìn wá gbaná ó so ọlọ́mọdé aha ó sì sẹ́kẹ́ lómi ò ha níbi irú àwọn kan wọ̀nyí tá àbá mọ́ pẹ̀wà sákèèsì àbí tá ń gbá kéèsì tá àkàkún nínú ìṣesí ọ̀pọ̀lọpọ̀ ọmọ adámọ̀ láyé lónìí pàápàá jùlọ ọ̀nà ẹlẹ́sìn Islam tí ti kó lára bàbá ìyẹn pé tátọ̀ bá ti jáde lára ẹ̀kọ́ sí tó kàn pọ̀lọpọ̀ mùsùlùmí mọ́ ìyẹn ṣẹlẹ̀ púpọ̀ jù òun ti bí ó ti bí obìnrin àtúnwọ́n á bá bẹ́ẹ̀ lára àwọn obìnrin lọ́pọ̀lọpọ̀ wọn táwọn náà bá ti bí sérí ilẹ̀ ayé kò sí tó káwọn náà pọ̀ ń lú ọmọ yẹn mọ́ so débi pé àwọn ọmọ yẹn gan wọn rọ́mú mu ọmọ tó rọ́mú mu ò tó nǹkan mọ́ ibi táwọn yẹn ti ń sí bọ̀ díẹ̀ díẹ̀ nù torí pé wọ́n kánjú gan ayé ń gbé wọn lọ wọn ò jẹ́ rántí ìṣirò ọlọ́kadà kan ó gbé mi ní àná àná iná ni kìí sàná tó ti pẹ́ àwọn ọlọ́kadà sì ń kọjá níbi tí ó gbé mi gbà kìí sọ ọlọ́kadà kan ọlọ́kadà ń kọjá ọmọ kan wá ọmọ kan bí kò ìpọ́ ọmọdún méjì bí kan ó lé ní wá ń jẹ́ kiri lójú títì bí adìẹ ọlọ́kadà wá ń sí ọ̀kan náà àwọn ìyá tó jókòó pé pe ọmọ kan nínú ilé tí ó wà gbé ọmọ ti bí táà fi lọ táwọn wò lẹ́yìn báyìí àtòun àtẹ́ntí ń pè wọn tí wà gbọmọ òun gbogbo ọlọ́kadà ń pẹ́ ọmọ yẹn lẹ̀ ni ọlọ́run ló mẹ́lò míì tí ó mú kúmù yóò tí ò nìran ti pé ẹkùn pẹ́ nǹkan lẹ̀ máa ń sọ fún wọn ọlọ́kadà pé sọ̀hánilẹ̀ ó tún wẹ̀yìn ó rí pé wọn tí gbọmọ látẹ̀kàn ọ̀rọ̀ ànánu wọ́n bí máa ń lẹ̀ sáyé báyìí wọ́n rí pé àwọn ti bọ́ ló bá parí tí èrò ilé ìrùn láwọn sọ pé kó jókòó tọmọ kó mọ kọ́ ọmọ lẹ́sìn kí ní bẹ lára tẹ̀ náà tí ó fọmọ fákìlù ṣe láyò tí kò sí nǹkan kan lóore lára tí ó fọmọ ọmọ yóò wá jẹ kirikiri títí bí ìgbà tọmọ adé ń tẹ̀lé ìyá ẹ̀ tó bá dìgbà tọmọ yẹn tójú dábọ́ tán já ilẹ̀ báyìí ó bá gbèsè ayé ẹ̀ lọ́nu àjọṣepọ̀ tán láàrin àtòbí ẹ̀nu àti bàbá àtìyá ẹ̀mọ̀ kéèsí àwọn ọmọ lónìí mọ́mì mi mọ́mì mi wọ́n dákọ̀ ọ̀dákọ̀ àbámọ́ mọ́mì mi mọ́mì mi mọ́mì mi sọ pé mọ́mì mi sọ pé láwọn ìyá kọ̀ọ̀kan kọ̀ọ̀kan tátún ráyè tọmọ nìyẹn o a ń fẹ́ kí a gbàgbọ́ yí ojúṣe bàbá ojúṣe òbí sọmọ torí ayé tá a wà àtọjọ́ gbẹ̀rọ̀ kìí àmà láyé tá a wà yìí náà nípa pé àwọn òbí fojúṣe ráre ṣé ẹlẹ́ẹ̀kan la ń sọ wípé òbí mi ò fẹ́ gbúrò ọmọ ẹ̀ mọ́ ọmọ mi ń wá ya ẹ̀kiri àti bàbá ẹ̀ ọmọ mi ń wá bàbá ẹ̀kiri pé njẹ́ tó ń bá rí ní òkò láyé eléyìí náà ń dẹ́rù bòbí mi báyìí nísìn kí n banújẹ́ pé kí lòun àbímọ sí báyìí tí wọ́n ìbímọ ló ń bímọ ni ọlọ́run jẹ́ ká mọ̀ pé ìfẹ́ ọmọ wà lọ́kàn ìfẹ́ ọmọ wà lọ́kàn ayọ̀ rẹ̀ wà lọ́kàn àkólé kan wọn a máa bẹ lọ́kàn débi pé ọlọ́run ròyìn pé zuyina linus gbogbo ṣàwá ti mìíràn ní sáìwọ̀lì banin àwọn obìnrin tá à ń fẹ́ níyàwó ọlọ́run kì í fẹ́ wa ó kì í fẹ́ wọn bọ̀ wá lọ́kàn bẹ́ẹ̀ náà nìfẹ́ wàlìbanin ó kì í fẹ́ ọmọ ó kì í bọ̀ wá lọ́kàn nínú àyà mi alimalu walibanun dúkìá àtọmọ zinatun hayati dúnìyà ọ̀ṣọ́ ayé ni wọ́n ọlọ́run tún sọ nínú àyà mi wà ámdádínà kún bí àmúwálé ń wà bá ní ní sọ́tò lè sọ́rọ̀ sí àyà kẹfà ni wà ámdádínà kún bí àmúwálé ń wà bá ní iná wájà alìnà kún àkìsàrọ̀ na fi rọ àwa sì fi owó àfowó àti àwọn ọmọ àfihàn yín lọ́wọ́ àwa sì ń ṣe yín ní ìjọ nínú sọ́tò nìsáà ọlọ́run láà dá yín látara ẹ̀mí kan wà bá sàmì ní hùmà rìjálá nínú ẹ̀mí kan yẹn wà kọ́lá kan mí ní ha záújà ha ayọ̀ abo rẹ̀ látara rẹ̀ ìyàwó ẹ̀ wà bá sàmì ní hùmà rìjálá kẹfì rọ̀hún wà ní sáà lára àwọn méjèèjì àbí àwa bẹ̀rẹ̀ sí ṣe bíbí náà ni lójá pọ̀ aláwọ̀ dúdú bí aláwọ̀ funfun bí labá bẹ̀rẹ̀ sí pọ̀ sí wà bá sàmì rìjálà kẹfẹ́rọ̀ wà ní sáà ọ̀takọ̀lá alẹ́dítà sáà alúnàbí wà láhàm ẹbẹ̀rù ọlọ́run ọba tẹ́nu àti bẹ̀rẹ̀ ayín ẹbẹ̀rù okùn bí ẹgbọ́dọ̀ jó já wàlẹ́dí ni àkùnrin ní sóràtù eh, alifurukọ́n sóràtù furukọ́n náà 74 wàlẹ́dí náà kúnlù na rọ́bàná rọ́bàná habilana min azuwájina wájìálìná lilmuttaqina imama àìfúrùkọ́ àwọn ẹni tí wọ́n sọ pé àwọn tí a máa sọ wípé olúwa wa ọlọ́wọ́n bá wa o tàwa lọ́rẹ tàwa lọ́rẹ ìmú kí o sì ṣe wá ní aṣíwájú àwọn oníbẹ̀rù kó ṣe wá ní ọ̀kan náà àwọn tí ó mọ̀ bẹ̀rù rẹ tí ó jà síwájú nù bẹ̀rù ọlọ́run gbogbo àwọn eléyìí jẹ́ ká mọ̀ pé oore lọmọ oore ni ọmọ bíbí kí ló fà á kí ló bí tọ́mọ fi dẹkún sóyé níjọ́ tí wọ́n ti bí mi náà ti ń para wọn lẹ́kún náà ti ń yayọ̀ káyọ̀ wọ́n yayọ̀ pọ̀rọ̀ ibi tí wọ́n lágbára mọ́ ibi tí wọ́n lágbára dé wọ́n mutí dé kódà ń bọ̀ mí ta rí mùsùlùmí àti pòkì nínú ẹbí mi àwọn mùsùlùmí àwọn kan jókòó wọn mu kóòkì àwọn kan ní ara o àgbọ̀dọ̀ mọ́mọ́ ti ń bí tẹ́ǹtì sì di méjì àwọn kan ẹgbẹ́ ẹlẹ́mu làwọn tẹ́ǹtì di mẹ́ta níjọ́ tán ọmọ náà nù níjọ́ náà ti bẹ̀rẹ̀ sí sẹ́lọ̀n àwọn ọmọ à ń ọmọ ọkùnrin ni ni a ọkùnrin a obìnrin ni ni a gbogbo èèyàn tí ń gbọ́ níyọ̀ kí ló fẹ́ kún àìtẹ̀lélànà ànádì ni tó fẹ́ àwọn ọmọ ewúrẹ́ oníkan ní ọ̀sìn lèmi náà àwọn adìẹ mojú mi pọ̀ bẹ bá bí àwọn aládìẹ léèrè sóye bí wọ́n bá ti ń lọ nínú mi báyìí kò sí ibi tí mo kan mo fẹ́ lọ gbé ni bí ibi igi kan mo ń lọ ni àwọn mi wọ́n pé kèsì ti wà ní bábọ̀ wọ́n bá ọmọ ẹranko ó dùn darí ó dùn tọ́ ká tó wá sọ pọ́ mi ẹ̀tọ́

ẹni tó bá gbọ́ràn ní máa dáràn tí wọ́n wí yẹn ni pé ẹni tá a bá ti sọ fún pé léyìí tọ́ léyìí ò tọ́ òun ni ó ṣẹ̀ tá padà bá wí ọmọ yìí ò gbọ́ràn kò gbọ́n kankan nu tọlọ́hun kò gbọ́n kankan ọmọ tó fẹ́ gà ọlọ́run táwọn èèyàn gbà ọ lọ́wọ́ rẹ̀ ń kò gbọ́ tọlọ́hun tẹ́lẹ̀ kò mọ tóbi jámọ̀ ẹgbẹ́ ni ó ka ẹgbẹ́ ara ńgbà tó ti ga tó ọ̀hún ẹgbẹ́ ló kà sí ẹgbẹ́ kan náà jọ sí bí kọ́líìgì ẹ̀ ní skul ni tó bá misbehave gan ó lè gba etí ẹ̀

ẹgbẹ́gbẹ́ ni wọ́n àwọn ń dààmú àfáàkọ́ ẹgbàbò wọn wọ́n fún ọ́n ṣàìsùn ọ́n ṣàṣámẹ́ǹtì wọ́n dá wọn jókòó ó yẹ mọ́ ha ó yẹ mọ́ ké ọmọ tẹ̀lé ìjẹmùlá oúnjẹ gbádùn ọmọ bọ́tà wọ́n ya wa di pé wọn àtòbí jọ nínú sọ̀rọ̀ sanding oníbọn lòun fi fọ́ orí ẹ̀ àìmọye wọn tó fi mọ́ fọ́ orí ìyá wọn ayé bàbá wọn ọ̀kan wọn gbé jáde lóòrè ní òní òun ìyá kan ni èṣù ó lóun ò lè aláwọ̀ ọmọ òun láti lọ fẹ́yàn kankan pé òun gangan ló máa òun gangan ló máa rẹ̀ ìyá ni o ọmọ ẹ̀ gangan ló fi sọ́kọ́ ẹ mọ̀ gbọ́n kan mi nínú ìrìn ayé yìí tí ẹ bá ti pẹ́ gbọ́ pó ṣẹlẹ̀ ẹ̀ nílé ìgbàgbọ́ láíláí ìfẹ́ ọmọ táwa ń ròyìn yìí bá a ṣe ń ròyìn nínú ayé alukura kẹrin bẹ́ẹ̀ náà ní sẹ́nu bẹ́ẹ̀ náà ni ròyìn wá nínú súnà tànàbì sallallahu alaihi wasallam wà fi hadith sahih الذي رواه النسائي والترمذي وابن ماجه انه صلى الله تعالى وسلم يخطب عن ابي سكتب عن جوكنا فجاء الحسن والحسين ام فاطمه رضي الله تعالى عنها وعنه اجمعين اما ميجي وادي عليهما قميصان احمران يمشيان ويعثران وان في قيسارا ترمدي ني وان وان دي قيسارا فنزل رسول الله صلى الله عليه وسلم من المنبر انا بيسن سكتب الله lọ́ba fi kútúbà alẹ̀ lọ́ba sọ̀kalẹ̀ fàhàmàlàhùmọ́ ọba gbé àwọn méjèèjì fọ̀wàdúrà àhùmọ́ bẹ́ẹ̀nà yàdé yìí ló bá gbé àwọn méjèèjì síwájú rẹ̀ ló bá dáhùn kúnlẹ̀ mẹ́ ló bá dáhùn jókòó mẹ́ tó máa kọ́ ọ̀là sọ́dàkọ̀lọ́ rọ̀sùlù sọ́dàkọ̀lọ́ ó ní ọ̀tọ̀ náà lọ̀rọ̀ ọlọ́run bá tó sọ wípé ìnáma àmúwálòkun ó ní mo rá àwọn méjèèjì yàmṣìyá ni wàyà àṣọ́rán mo rí wọn tán dẹ̀pẹ̀ sára wọ́n ń dẹ̀pẹ̀ sára falam asùdìrì hàtà kọ̀tàtù hadithi wàrọ̀fà àtòhùmọ̀ ìyìn sí ilé fara dámọ́ ẹ̀rí tí mo fi kú túbà alẹ́ tí mo lọ kó wọn ìtànfẹ́fà ní pé wọ́n fẹ́ kí ìfẹ́ ta ní sọ́mọ yẹn fẹ́ wa fáwọn ọmọ yẹn káwá sí wọn tọ́ àbí kí ìfẹ́ wọn ẹ bá lọ sọ́ràtù tàwọ̀bà àyà 24 àbí kífẹ́ wọn kó má wà náà lùgbà ọlọ́run kámọ́ra ìtọ̀ ọlọ́run mọ́ kul inna kul ìkánà àbá òkun 24 sọ wípé bí àwọn bàbá yín àti àwọn ọmọ yín àbí àwọn ọmọ yín àti àwọn ọmọ ìyá yín àwọn ọmọ ìran mẹ́jọ lọ́nà dákọ̀ ó dákọ̀ bàbá ó dákọ̀ ọmọ ó dákọ̀ ẹmọ́ kálọ̀ àti àwọn ọmọ ìyá yín àtàwọn ọmọ ìyá yín àti àwọn aya yín àtàwọn aya yín àti àwọn ìbátan yín àtàwọn ẹbí yín àti àwọn ọrọ̀ yín ọrọ̀ tẹ́ ẹ ní tẹ́ ẹ kó jọ tẹ́ ẹ kó jọ owó àti òwò kan àti business tẹ́ ẹ ń bẹ̀rù kíkùtà rẹ̀ tẹ́ ẹ ń fẹ́ kó kùtà tẹ́ ẹ fi ráyè tọ́lọ̀ àti àwọn ibùgbé àti ilé tẹ́ ẹ kọ́ ẹ sí. wọ́n pe mansion mansion náà ló kọ́ dín ẹ̀fẹ̀ ráyè tọ́lọ̀ gbogbo bẹ̀rẹ̀ kọ́mọ̀ ń lọ tọmọ tá a dákọ lókè náà ni mo fẹ́ mú ẹ kàdílẹ̀ tí gbogbo tí àti àwọn ibùgbé tí ẹ̀ ń sí bá wù yín. tó wù yín. ju ọlọ́run lọ. ó wù yín ju ọlọ́run lọ. àti òjíṣẹ́ rẹ̀. ó wù yín ju tànábì lọ. àti ìṣapáṣe ojú ọ̀nà rẹ̀. ó wù yín ju wájì hádìn fi ó wù yín ju ojú ayé lọ. nígbà náà. nígbà náà fasara pàtó. ẹ máa retí ọlọ́run yóò kò ní fi ọ̀nà àwọn obìnrin jẹ. ó pẹ̀lẹ̀ tí ó gbèdé náà náà a máa kọjú àwọn èèyàn kò ní jọ́ráyè yẹ́wọ̀n pé ọmọ ni ọmọ ni ọmọ ni ọmọ títí tọ́mọ ó fi dolè lábẹ́ ilé ẹ̀ kò tí ìjà lè ta o ìbínú ilé ló ti bọ́ ọmọ jẹ́ kò mójú sí ọmọ nípa pé má débi eléyìí hùn kódà àwọn olówó tí wọ́n gbọ́ súnà yìí ẹ̀ lè mọ ọmọ wọn lólówó ẹ̀ lè mọ tán bá ní bùkátà kankan wọ́n bèèrè lọ́wọ́ bí wọn owó sì sẹ́kù tí èso wọ́ ọlọ́run játa látara pé wọ́n gbọ́ súnà yìí ọmọ ti kówó kówó bàbá ẹ̀ ó ti kówó kówó ìyá ẹ̀ tí ò sọ́pọ̀ ní tìyẹn má lápèjúwe ẹ mà gbẹ́ni tóun náà kówó tó yẹ pé bóyá kan ti kówó kówó kówó tí òun náà ti kùnà tí ìlú mọ́ owó wa mọ́ ọmọ náà rówó kó mọ́ ọmọ bẹ́ẹ̀ ta sóyé ọ̀nà dolè àwọn nǹkan wọ̀nyí ọ̀pọ̀lọpọ̀ ṣàkíyèsí ẹ̀ ń kọ́ bí ara sí wọ́n ti pa ọmọ run ó wá dàbí ìgbà tó jẹ́ pé bíbí mọ gan-an ọlọ́run fi sàdánwò sórí ilẹ̀ ni bẹ́ẹ̀ kò sì rí bẹ́ẹ̀ gẹ́gẹ́ bó ṣe jẹ́ pé torí òun náà jẹ́ tọ́pìkì kan inṣàlá líláyà àti lílọ́kọ ọlọ́run fi ṣèdẹ̀kùn sórí ilẹ̀ ni ẹ̀rí bó ti dàdánwò mò ń bọ̀ wá sẹ́yìn náà tọ́pìkì kan ẹ bá ń ké pé ẹ ké láyà nísìnyẹlẹ ní ọkùnrin mọ̀ àyà kí ló ń bẹ́ẹ̀ fi ṣe ńgbà tó rí tàwọn tí wọ́n gúnra wọn lọ́bẹ tó sì ń gbọ́ ní májísírèètì lójoojúmọ́ pé màá kọ́ ni mi ìfẹ́ mọ́ lẹ́wọ́n àyẹ̀kọ́rí jẹ́ pé kó láyà ọ̀rọ̀ ń bọ̀ lórí eléyìí náà bẹ́ẹ̀ náà ní tọmọ ti dà báyìí nìsín rẹ́rìn kan ẹlòmíràn sọ pé tóun bá ti bẹ́ẹ̀ ọ̀kan mọ́fẹ̀ẹ́ kan bí mọ́fẹ̀ẹ́ kan bí mọ́wulẹ̀ láyà torí pé ń sá fún challenges àti tó rọ̀ mọ́ kúlù dálíkà nínú àdísì míì kọ́lọ̀dá na rasulullah sallallahu ta'ala wasallam àdújẹ́ ọlọ́run bá jáde ní àsìkò kan tó ṣe sọ̀látà ilẹ̀ àṣì ọ̀rọ̀ ìsọ̀látù kan náà àwọn ọ̀sán àzúrà wal asr sàbẹ̀ ní sọ̀látù zúrà bí sọ̀látù al asr wà húwà hamilun hasanan wa husainan ó gbé hasan tàbí hussein ó gbé kanú wọn fatọkọdàmà nàbí sallallahu alaihi wasallam fàwàbára owó yínda kọdàmì hil yumna ó wá gbé sórí ẹsẹ̀ rẹ̀ ọ̀tún thumma kabbara li salati fasalla ó wá bẹ̀rẹ̀ sí sọ̀látù fáwọn èèyàn fasajada bayna dhahrayni salatihi sajidatan atalaha òjíṣẹ́ ọlọ́run wá pẹ́ níbi sùjúùdù kan qala farafatu ra'si sàábé tó gbàdí ìsì wá ní èmi bá gbórí sókè kò sáábà rẹ̀ tẹ́lẹ̀ èyí wá ṣe tó ti fi pẹ́ mo bá gborí sókè nígbà mọ mo sókè mìbẹ́ẹ̀nì náà sí láàrin àwọn èèyàn fẹ́yìrà sọ bí wà láàbá rọ̀súlì láì sallallahu alaihi mo bá rí pọ́ gbé ọ̀tún ẹ̀yìn ànábì lọ́wà ó ti gùn lẹ́sìn ó ti gùn ànábì lẹ́sìn tí mo ṣe bí ìkẹ̀kẹ́ ń ṣẹlẹ̀ ni nígbà tí mo rí pé bó ti jẹ́nu mo bá lọ rí sùjúdù padà fàlámà kọ́dọ̀ Rasulullahi sallallahu ta'ala sallam sọ́lá nígbà tó jù sọ́lọ́run ṣe sọ́lá tuntun kọ́là náà àwọn èèyàn sọ pé ya Rasulullah innaka sajjarta bayna dhahrayni salatika hadhihi sajdatan ataltaha wọ́n ní ẹ̀pẹ́ mi sùjúdù kan ojú sí ọlọ́run níbi sùjúdù kan wọn ò bá sábà tẹ́lẹ̀ hatta dhananna annahu qad

ìfẹ́ já sílẹ̀ kọ́ má bàa bínú ẹ wo àánú lára ọmọ àánú yẹn lọ́pọ̀lọpọ̀ ẹlòmíì sí lo lábẹ́ ọ̀rọ̀ yìí náà ẹ̀yin tẹ́ ẹ̀ máa pẹ́lú sùjúdù kan yìí èmi fẹ́ rí rẹ o torí tẹ́mi bá ti challenge kankan mo fẹ́ ká fún mi lẹ́rìí kí n lè mọ̀ pé mi ní ìgbọ́yé ni mo ń fẹ́ rí sùjúdù kan yìí níbi sọ̀lá táwa pẹ́ lọ fáá títí ẹni tó fi kì í mú ẹ tó fẹ́ dá orí fífọ́ ẹ̀ padà kò yẹ ká pẹ́ bàbá ti ń pẹ́ ní dèdè sùjúdù kọ̀ọ̀kan náà ni ká pẹ́ níbi ti gbẹ̀yìn èmi ò rí torí ẹ̀rẹ̀ mi sọ pé kò sí àbí tó bá dá mi lójú ìwé ló sọ pé ká pẹ́ mi sùjúdù kan yìí ká máa dìde mọ́ tó pé bẹ́ẹ̀ láti fẹ́ sọ gbó sùjúdù kò sábòrò mẹ́ but àti rùkú àti kìrọ́ àti gbogbo ẹ̀lú ẹ̀kọ́ wọn níwọ̀n tí wọ́n sì tọ́ pé sọ̀dá tó dìjà máa lábá ń ṣe èyí tó sì ṣẹlẹ̀ sóyọ́ ànábì yìí sọ̀lọ́lọ́dọ̀sọ́lá ìlú sàlẹ̀ yìí tá a gbọ́ yìí kì í sì tún wá sí sùjúdù gbẹ̀yìn àwọn sàbẹ́lẹ̀ ẹ̀pẹ́ mi sùjúdù kan

dábínú mẹ́ta ìyá wá fún kó làṣọ̀bíyí làhá tamara ó fún ọmọ kọ̀ọ̀kan náà ọmọ tí ń bẹ lọ́dọ̀ ẹ̀ ọmọ méjì ló kọ́lọ́ ó wá fún wọn ní ọkọ̀ọ̀kan ó wá tọ́jú kan nígbà táwọn ọmọ jẹ dábínú yẹn tán tún wojú ya wọn àti dábínú tí ń bẹ lọ́wọ́ ẹ̀ tó bá tún gbélé wọn lọ́wọ́ padà ṣe

ọlọ́run ti sàánú náà gbogbo àwọn nǹkan wọ̀nyí ó ń ṣẹlẹ̀ níbi pé ká ní àkàkùn ọmọ ṣùgbọ́n tí a bá wá tọ́ ọmọ ọ̀gá ń tá àgbà tọmọ táàfi tọmọ olẹ̀sìn àdìsọ́kàn tó jẹ́ ti mùsùlùmí òdodo agbọ́dọ̀ fi tọ́mọ tó bá tásìkò sọ́lá agbọ́dọ̀ fi tọ́mọ ṣe àti má ṣe ọlọ́run agbọ́dọ̀ fi tọ́mọ irú ìrìnà ìhòkọ àwọn bá pàdé ń bẹ̀ irú ìrìnà ìhòkọ àwọn ẹbẹ́ yìí Yorùbá náà sọ pé títa ríro ilà tó nù títa ríro aṣíkíni lámọ́ kọlà lọ́dọ̀ àwọn tí wọ́n nígbàgbọ́ sí kò dá ilà òtọ́ o sóye àmọ́ àwọn tí wọ́n mọ́ kọlà náà mọ̀ pé títa ríro ni wọ́n ní tó bá jiná tán àwọn àdòge wọ́n ní àpélé ló kọ àbàjá ló bù eléyìí tàbá gbà bẹ́ẹ̀ pé tó bá jiná tán àmọ́ dóge ká sì gbìyànjú ká sì wàhálà nípa pa àṣẹ̀sìn àtọmọṣẹ́sìn bẹ̀rẹ̀ látòrí ìyá tí a ń sọ pé àbí bàbá tí ò náà lẹ́sìn náà kó náà wẹ́nìkan tí ó jẹ́ tí ó jẹ́ guidance ẹ̀ tí ó mọ̀ darí òun náà tí ó mọ̀ tọ̀ torí pé ọmọ tá a bá kọ́ lẹ́sìn òun ni òbí ó padà jèrè níkànnì nínú sahihu Bukhari àti Muslim Ànábì sallallahu ta'ala dákàlà alábìní ibrahim radiyallahu ta'ala anhu wọ́n wáyé jí òdùbí náà sí anábì ó wọlé tọ̀ ibrahim ẹ̀mí ibrahim sì ti ń bọ́ lọ fàjáàlá tẹ àyínà rasulillah sallallahu alaihi wasallam tàbírfàn omi wa ń bọ́ lójú anábì sallallahu alaihi wasallam faqala lahu abdurrahman ibn auf radiyallahu ta'ala wa anta ya rasulallah wọ́n yìí sí ọlọ́run omi ń bọ́ ẹni tí ẹlẹ́mìí máa ṣẹ̀rọ̀ gbọ́ o kò hú o omi ń bọ́ lójú èèyàn yàtọ̀ sí àìkígbe o àìkígbe àìhu tó kú bá kú o omi ń bọ́ lójú ànábì sallallahu kìí ṣe gan ni nìkan ọmọ ọmọ kan ti ń pọ̀ ká kú tó ń bẹ́ bí mo kàn fòtò ti lọ ni tí òjíṣẹ́ ọlọ́run ń sọ fún kó gbà fàlẹ́ta kó ṣe sùúrù ọmọ Zainab ọmọ ànábì sallallahu kó

òjíṣẹ́ ọlọ́run wá ní omi a máa bọ́ lójú wàlùkọ́lùbù yáàzánù ọkàn a máa bàjẹ́ a máa gbọgbẹ́ wà láàánà kóòlù ilà mẹ́rùndì rọ́bànà a sì ní sọ gbólóhùn kan àti gbólóhùn tí ó yọ ọlọ́run bá wa nínú wà iná lífìrọ́ọ̀kì káyà Ibrahim lamazonun inú wa bàjẹ́ nígbà tá a sàfẹ́kù ẹ̀ o tó fi wálẹ̀ sáyé lọ ìwọ Ibrahim ìtafẹ́ ló ń bẹ̀ ni pé àánú ọmọ báwọn èèyàn sì máa tẹ̀ mọ́ra yìí tó sì wá lọ́nà láti sí ọmọ tọ́ ẹ̀dẹ̀rẹ́ ọmọ sí nẹ́ẹ̀sì Islam ẹ sì wo bí tẹ́ fọmọ sí bí tọmọ ò ti ní ráre torí gbogbo ọmọ tí ń bẹ lórí aládé ìpẹ̀ kọ́ làwọn òbí sunkún ẹ̀ nísìn ọ̀pọ̀lọpọ̀ ọmọ ń bẹ lórí ìpẹ̀ tóbi sunkún ẹ̀ ọlọ́mọjà sunkún àwọn ọmọ wa ọlọ́mọ tí wọ́n fàdánwò